seven point nine fm lábẹ́ olúmọ ó ilẹ̀ fàlàfàlà. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ́ wa ètò kan ń sọ̀kalẹ̀ ètò kan tún gorí ètò. bẹ́ẹ̀ni bẹtò kan ti ah. ṣe ń wọlé nìkan ń jáde. báyé sì ṣe rí náà nù. kò sì jọra wọn n sì mú àwọn ọgbọ́n dání. tọ́ àtúndé gẹ́bí ṣe wá sí yín lọ́rùn lọ́sàn-án tòní láti ìkànnì fresh one oh seven point nine òkè sáré nílùú abẹ́òkúta ńbẹ̀láwà tá a ti ń dábìí ẹ̀dán tá a ti ń rọ̀ bí òwe samuel gbèsàbí kọ tèmi ẹ káàbọ̀ sórí ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ. bó o wá ní nǹkan tún dé. dáadáa kúkú ni tó wọ́n ní igbá ńlá báyìí ní sọba gbọmigbọmi bẹ́ẹ̀ ní ìran àwọn òjò òun náà ní balẹ̀ tí máa ta sàràsàrà ìròyìn eléyìí tó kọ sísọ náà túrè o tí sì tún máa gbẹ̀nú tán a tún ti gbèdé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa ìyún láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta ẹ ti mọ̀ pé bá aago kan àbọ̀bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tóró kan gó bíi ta gogo lẹ̀ máa láǹfààní àti fetígbéyàwó ròyìn eléyìí tọkọ sísọ. Hmm. túndé amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí n káàbọ̀ sórí àkọ́tún ìròyìn eléyìí tọkọ sísọ fún tọ̀sán tòní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ yí pé àwọn kókó kòkó kókó ilé ìtọ́ba kọ́kọ́ sodo ìyún sínú ìròyìn tó kọ sísọ òun náà la máa dín wọn sí létí lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ kèmí ó kọ́kọ́ mu lọ́dọ̀ tèmi níbí o ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ síbo ni ibo ni wọ́n ti kọ́kọ́ mu o nípínlẹ̀ ọ̀sùn mọ̀mọ́ ni níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tọ́kàárò ti ṣẹlẹ̀ o kódà ìròyìn ìrọ̀lẹ́ ayé ni o mọ̀débìn léńjeléńje ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan mọ̀mọ́ ni o hmm. ìní mọ̀mọ́ ń ké gbàjáre ipe òun ò lè gbà mọ́ báyìí o ipe bàbá òun tó bí nínú tó jẹ́ bàbá òun gangan hmm. ó fún un lóyún oṣù mélòó oyún oṣù méjì ipe oyún wa rè òun ò lè gbé káàkiri mọ́ o. Mm ipò ti yẹ kó wọn lọ ilé ẹ̀kọ́ gíga o bó o lọ̀rọ̀ oyún ti ṣe jẹ́ bó o lọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga gan ti ṣe jẹ́ bó o bàbá rẹ ti ṣe kì í mọ́lẹ̀ tó fi tìpátì kúùkù bá a ṣeré yànkínyànkín ẹgbẹ́ ọlọ́sàn tòní. bó ṣe ń gbẹnu tán kọ sísọ kàhárù tòun ti àwọn òròyìn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè gbáǹkọ́gbè báyìí ẹgbẹ́ rẹ̀ kan náà ṣẹlẹ̀ ní kòòdú lẹ́kọ̀ọ́ bàbá fún ọmọ bó ló ti ṣe ṣẹlẹ̀ bàbá fún ọmọ ọdún mẹ́rìnlá ọmọ ara rẹ̀ bàbá náà tó ni. Hmm, ó fún ọmọ ọdún mẹ́rìnlá ọmọ ara rẹ̀ lóyún kọ̀tán bẹ́ẹ̀ o hmm. ọ̀kan náà tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ odidi oyè baálẹ̀ ọkọ̀ ìlú ìyún náà tún kọmọ ọdún mẹ́rìndínlógún mọ́lẹ̀ ó tún fún un lóyún ó fi tìpátìkú kò bá alájọṣepọ̀ omi tún ti tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà páẹ́tọ̀ ni wọ́n máa fẹ̀sùn kàn yìí ipe páẹ́tọ̀ ó mú ọmọ oṣù mọ́kàndínlógún ọmọ oṣù mọ́kàndínlógún ni wọ́n ní páẹ́tọ̀ yìí ó bá ṣe ìṣekúṣe ọmọ oṣù mọ́kàndínlógún ọ̀hún ni wàá ṣe ọmọ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀. Hmm. ibo láyé ń lọ báyìí ibo láyé ń lọ gan. ọ̀gbẹ́ni tó kọ sísọ o ọ̀dà kókó ròyìn míì náà tún rèé tó náà tó kọ sísọ tó lórí kókó ròyìn tó kọ sísọ náà la wà ẹ jẹ́ kémi ó tún lọ mú nípínlẹ̀ Akwa Ibom àwọn ikọ̀ eléyìí tá a mọ̀ sí Fúlàní darandaran mọ̀ ni wọ́n mọ̀mọ̀ tún ṣe ṣe darandaran nípínlẹ̀ Akwa Ibom ẹ̀yìn pé kí wọ́n tún ṣe hmm. wọ́n mọ̀mọ̀ lọ yabo àwọn èèyàn kan ni tọ́wọ́ ajá àwọn ẹ̀gbọ́n tàbúrò tí wọ́n jọ́kùn méje wọ́n pè wọ́n o wọ́n nígbà wọn ya bùn ọ́n tán wọ́n sì méyì tí í ṣe ẹ̀gbọ́n wọn gùn lọ́bẹ pa o hmm. abó gan òun náà ti fara gbọgbẹ́ báyìí o abẹ́ẹ̀rí pọkọ sísọ. omi mà tún kọ sísọ èṣù ọmọ nílé ẹ tún wá wo fíìmù tuntun ìṣẹ̀lẹ̀ lágbára míì akùnrin kan ló máa ra ìbọn léwọ̀ písítù ló bá fi ń bá ọ̀rẹ́ rẹ̀ ṣeré pé kì í máa ṣe tọ́ gan ìbọn mà wò kì í máa ṣe tọ́ gan ìbọn gidi mà èyí à ń wí ti pẹ́jù o àfipẹ́ nìbọn bá rí bó ṣe bá ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn rèé o kọ́ ń bọ́ kí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tòun tibi tó gbé ṣẹlẹ̀. kókó náà ti tó lọ́sàn-án tòní lórí ìròyìn tọkọ sísọ tọrọ àjòrọ́jọ mùsùlùkùn hmm. a fẹ́ kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ bá a bá ti padà dé ìròyìn tọkọ sísọ yóò tún máa tẹ̀síwájú o. kò sí sọ béèyàn bá tiẹ̀ tí wàá mú kókó lọ́wọ́ tàárọ̀ tòun ti róbó. ṣé tẹ̀ kọ. bó bá ti dọwọ́ tọ̀sán kéèyàn wá gbàdo náà lókù ẹ̀já dókè lọ́hùn. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. báyìí tá a ti ná gbàrà tá a ti ná gbòòrò tá a ti nẹ́sẹ̀ kùkú tòun ti ọ̀nà jíjì ó yá o àwọn kókó kòkòkókó orí ẹ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ wá jẹ́ ká máa ṣẹ́ lulẹ̀ pì pìtì bí àpò yèrè túndé ṣọ́ṣẹ́wọ́ ni àbí ń gbé láti ọwọ́ ọ̀dọ̀ mi bí. bá ọ bá ṣẹwọ́ látọ̀dọ̀ rẹ kò tí ì burú jù bá fọwọ́ ìwọ́wọ́ báyìí. ìmọ̀ ni hmm. ọ̀rọ̀ má ṣe bẹ́ẹ̀ ó má má kọ́ sísọ ẹ̀já gbéra pa ká lọ sí gbùngbùn ìlú kan níbi tí kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ gbéṣẹlẹ̀ ńbẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ gbẹnu tọkọ sísọ kàhárù àti wàá pẹ̀rú eléyìí o wọ́n ní bí ọmọdé bá ń ṣe bí ọmọdé ebẹ́ àwọn àgbà wọn a sì máa ṣe bí àgbà àmọ́ ń bi tí àgbà bá wá ń gbé ṣe láńgbáláńgbá ẹ̀rí pé ọ̀rọ̀ gbà fúra hmm. olórí ìlú kan rèé nílùú tí wọ́n pè ní ula ehuda léyìí tó ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àhóadà nípínlẹ̀ rivers kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ odidi olórí ìlú mà ní wọ́n gbá mámú gàrí sí lọ́wọ́ yìí léyìí tí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tó tàkàtà rẹ̀ ṣẹlẹ̀ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí baálẹ̀ ọkọ̀ ìlú ọ̀hún ti ìlú ula ehuda níjọba àbílẹ̀ ìlà oòrùn àhúàdà yìí nípínlẹ̀ rivers ni wọ́n ní bàbá màkì ọmọ ọdún mẹ́rìndínlógún kan mọ́lẹ̀ ni ó sì ṣe é níṣe ṣùtá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọdún mọ̀ yìí pé baálé ọkọ̀ ìlú ọ̀hún wọ́n ṣẹ̀ mú àgbéga bá àgbéga rẹ̀ gan náà kò pẹ́ o láti di ọba láyé o tóun náà ti kúrò ní ìṣọ̀wọ́ ti àwọn baálẹ̀ onífìlà tòun ti ìlẹ̀kẹ̀ tóun náà ti di his royal highness léyìí tó jẹ́ pé ọmọ bíbí ọ̀la ẹ̀húdà náà ní sì ṣe wọ́n ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dínlógún yìí náà ló mà sọ ọdúnmọ̀ fún àwọn àjọ kan tó ń jà fún ẹ̀tọ́ èèyàn ìpè tọ̀ báyìí kàṣà báyìí ka òdìmọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ sóhun bó o ní ṣúṣe kú bó o lọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi mọ̀lá ńlọmọ́mà kí ẹnu bọ̀rọ̀ yìí tọ̀ ẹni tí ṣe olórí ìlú iná ló mà pé òun níjọ kan òun sì lọ síbẹ̀ láti bẹ̀ ni wọ́n mà ti ń fọwọ́ re òun lára jẹ àti wípé wọ́n fọwọ́ re òun lára jẹ ní wọ́nran wọ̀nran wọ̀nran wọ̀nran wọ̀nran àwọn erékeré eré àkèré kan ni ló ti ń gorí rẹ̀ kó tó di pé olórí ìlú yìí is royal highness ọba ọ̀hún ń ló sì ki òun mọ́lẹ̀ ní tìpátìkúùkù tó sì ṣe bẹ́ẹ̀ tó ní àjọṣepọ̀ pẹ̀lú òun àjọ náà tó ń jà fún ẹ̀tọ́ ọmọ Center for Basic Right Protection and Accountability Campaign nígbà táwọn náà gbé ọ̀rọ̀ ó di fẹrẹjẹ gan ó di àgọ́ ọlọ́pàá àtàgọ́ ọlọ́pàá ńgbà wọ́n fẹ́ ìdí ẹjọ́ ọ̀hún múlẹ̀ tán ó yá ẹjá lọ gbé ẹni tí í ṣe ọba àlàyé ọ̀hún pé èéṣe ìwò odidi olórí ìlú kí ni irú nǹkan tó ṣubú tẹ́ ọ yìí nígbà wọn ò débẹ̀ lóòótọ́ wọn ni ó fẹ́ máa méku mẹ́ja máa lọ irọ́pọ̀ mọ́ra wọn ẹ sì mọ̀ pé kéèyàn tó sọ̀rọ̀ dòótọ́ àápẹ́ kó tó di pé ó ń wá irọ́ tí ó yí pọ̀ mọ́ra wọn tó ń ṣe làwọn ìgbìmọ̀ náà ní kò burúkọ bàjẹ́ olórí ìlú sà ẹ má bínú o ọ̀rọ̀ tó wá bẹ́ẹ̀ ni o Eh, lọ́wọ́ tẹ wà yìí ẹ bá wa fi ẹsẹ̀ kan dé àgọ́ ọlọ́pàá láti wá lọ ṣe àlàyé hmm. ohun tí ó ṣẹlẹ̀ nítorí pé bí ọmọ ṣe wí ọmọ òun kì í ṣe ọmọ kékeré ó sì mọ nǹkan tí òun sọ wọ́n ní fún ìdílé yìí o ọba àlàyé ọ̀hún wọ́n ní kí wọ́n sì fi ó kọbò láṣìírí wọn ni à kẹ́ ẹ fọ́ kọbò láṣìírí lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti dárúkọ ìlú ẹ̀ tẹ́ ẹ ti dárúkọ ìjọba ìbílẹ̀ kí ló tún kù tẹ́ ẹ tún bò lọ́wọ́ tá wà yìí o wọ́n ti kàn sí ọba àlàyé ọ̀hún wọ́n sì sọdúnmọ̀ pé yóò ó ṣeé ṣe ó ṣeé ṣe kí ó fi aṣọ péńpé jukọ ọba tí wọ́n bá rí i pé ó jẹ̀bi ẹ̀sùn náà ọ̀rọ̀ kan sísọ o odidi ọba àlú wọ́n fi ẹ̀sùn kan pò fi tìpátìkúùkù kọ́ ọmọ ọdún mẹ́rìndínlógún mọ́lẹ̀ ó sì jẹran sunkún sí lọ lára ọmọlọ́mọ abẹ́rẹ́ pò tún kọ sísọ. ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ míì náà túré o níbo ni wọ́n ti mú ẹja ẹ̀ lọ mu nípínlẹ̀ Akwa Ibom níbẹ̀ làwọn ikọ̀ Fúlàní darandaran kan mọ̀mọ́ ti ṣẹ̀ṣẹ̀ darandaran pẹ̀lú bó ti ṣe jẹ́ pé sàdédé mọ̀mọ́ ni àwọn ẹ̀gbọ́n tàbúrò kan ti ń jẹ ọkùnrin méjì wọ́n pè wọ́n o wọ́n láwọn náà wọ́n ń ṣiṣẹ́ ní oko wọn pé àgbẹ̀rò koko àníwọ̀n ìyẹn níjọba àbílẹ̀ kan ti ń pè ní Ikot Ipene ìyẹn ò nípínlẹ̀ Akwa Ibom wọ́n ní sàdédé làwọn tẹ̀gbọ́n tàbúrò yìí ti ń jẹ ọkùnrin méjì òun náà wọ́n roko lọ́wọ́ ní oko wọn kùàkùà o gẹ́gẹ́ bí àgbẹ̀rò koko à wọ́n ní lójijì nígbóná gbooru òun náà làwọn tá a mọ̀ sí afurasí ikọ̀ fúlàní darandaran ni a bá ya bò wọ́n nú oko yìí o wọ́n ní ni àwọn tẹ̀gbọ́n-tàbúrò yìí ni a bá ń gbìdánwò láti sá àsálà fún ẹ̀mí wọn wọ́n ní oge ọ̀gàn òun náà ni àwọn fúlàní yìí ti hàn pọ̀ níye wọ́n ni nìkan nínú wọn lọ́ba yọ ọ̀bẹ jáde o àfi sùkà ìyún lára ìkan lára àwọn tẹ̀gbọ́n-tàbúrò yìí pàápàá èyí tí ṣe ẹ̀gbọ́n wọn gún lọ́bẹ̀ o wọ́n ní níbẹ̀ náà lèyí tí í ṣe àbúrò tí ń wá gbogbo ọ̀nà láti jàjàbọ́ lọ́wọ́ àwọn fúlàní níbi tẹ́gbọ́n rẹ̀ ti ń japoró ńlẹ̀ẹ́lẹ̀ o wọ́n ní tòǹtẹnu ẹ̀ wọ́n ní wọ́n ṣe èyí tí í ṣe àbúrò náà wọ́n ṣe é léṣe o ṣùgbọ́n orí kò yọ ṣùgbọ́n débi pé bá a ti ṣe ń ka ìròyìn eléyìí tọkọ sísọ lọ́lọ́ báyìí wọ́n nílé ìwòsàn òun náà lèyí tí ṣe àbúrò tí wọ́n po kọ tiẹ̀ ní Andrew Hussein wọ́n ní lọ́wọ́ o níbi títí ń gbàtọ́jú débi pé bí wọ́n ti ṣe ṣàpèjúwe ipò tó wà lọ́lọ́ báyìí ìyún ètò ìlera rẹ̀ wọ́n ní bí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni o nílé ìwòsàn títí ń gbà tọ́jú ìpè korí ó tètè kó yọ gan ni o nígbà tí ẹnìkan eléyìí tó jẹ́ ìkan lára àwọn olùgbé agbègbè ikot impeme eléyìí tí ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ yìí tó ti wáyé tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n tí wọ́n fi ó kọ bò láṣìírí nínú ìròyìn tọkọ sísọ yìí ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyè oníṣàdédé làwọn tẹ̀gbọ́n-tàbúrò ní à ń ṣiṣẹ́ ní oko wọn tó ń ti àwọn àgbẹ̀ míì nínú oko tiẹ̀ náà ìpè àwọn tẹ̀gbọ́n ìní àwọn tí wọ́n jẹ́ fúlàní darandaran lọ yabo ìpè hàn sì gún ẹ̀gbọ́n wọn gún lọ́bẹ wípé ibi oko náà lẹ̀gbọ́n kú sí o pàbúrò wípé tí kì í bá aṣọ lọ́n tó kó yọ tó ń ti ọgbẹ́ tọ́gbà lára wípé ilé ìwòsàn lọ́wọ́ o ọwọ́ àtẹ̀síwájú náà rọrẹ̀ ìyún ẹni tó jẹ́ kan lára àwọn èèyàn agbègbè náà onírúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí olóòtí ń dá làásìgbò sílẹ̀ lágbègbè àwọn pé inú fo àyàfu òun náà làwọn fi ń gbé lágbègbè wọn o ṣẹ̀wárì nígbà tí ẹni tí wàá ṣe alūkkóró fúnlẹ̀ iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Akwa ibon, Odiko Macdon tí ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà oníṣẹ́ rẹ̀ ni ti ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Andrew ó ní ó ti gbé àṣẹ kalẹ̀ kàṣàgbà ìpè káwọn táwọn jẹ́ ọlọ́pàá káwọn ó tètè lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ìyún ìṣẹ̀lẹ̀ àbáàdì bí wọ́n ti ṣe gún èèyàn lọ́bẹ̀ pa ìyún àwọn fúlàní darandaran káwọn lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ń dáadáa o káwọn sì lè rí i pé àwọn fi kélé òfin gbé àwọn fúlàní darandaran tí wọ́n wá ń di ìṣẹ̀lẹ̀ láàbì náà abẹ́ẹ̀rí pọ̀ kọ sísọ. omi ìtúre tó kọ sísọ Súndé mọ́sùn. oorun wẹ̀. ọ̀rọ̀ má ṣe bẹ́ẹ̀ ó màmá tún kọ sísọ tọkọ-tìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán wọ́n lọ fún ọ́nímù èyí tí wọ́n máa ń ṣe eré ìfẹ́ olólùfẹ́ lẹ́yìn ìgbéyàwó hmm. ìpadàbọ̀ tí wọ́n padàbọ̀ sí inú ilé wọn fúnra wọn èsì o ńgbà tí àwọn èèyàn wà kí wọn lọ́jọ́ kejì òkú àwọn méjèèjì ni wọ́n mà bá kábíyèsí lẹ́dùnmarè ohun burúkú ò mà ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni ò ní ṣubú sínú ayọ̀ kókó wa. àmì o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbẹnu tán o láàrin tọkọ-tìyàwó kan wọ́n ní ọjọ́ ìsinmi sunday ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún tá a wà yìí ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló máa ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti Gautam Police ìní wọ́n máa fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé tọkọ-tìyàwó ọkọ Sahia Sarang àti ìyàwó rẹ̀ Nabila Khan àwọn méjèèjì ni wọ́n máa bá òkú wọn nu légelete lọ́jọ́ ìsinmi sunday nígbà táwọn èèyàn ní ẹja máa lọ kí wọn wọn ti padà dé láti honeymoon alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní johannesburg captain mavela masondo ń ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé tọ̀ bá a mà ti wíkọ ní màrè ń ṣe ń làwọn náà gbọ́ sí ọ̀rọ̀ wípé báyìí kàṣà báyìí kà òdì ń ló ṣẹlẹ̀ nígbà táwọn èèyàn ń lọ kí wọ́n pé tọ̀ ẹ sì kó ayé ìgbéyàwó o ẹ̀yàwó ò mẹ́ni kò ní mọ bẹ́ẹ̀dì o ìyún ni wọ́n ní kí wọ́n lọ kí wọ́n fún kó tó di pé ìbá tí wọ́n bá wọn ìbá tó ṣàjèjì nìyí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tanná ìwádìí lórí ọ̀rọ̀ wọ́n máa ṣe ìwádìí débì kan wọ́n ní ìyàwó gangan ìní nọ́mà àkọ́kọ́ gbé níbi tó gbé fẹ́ lọ wẹ̀ ní balùwẹ̀ ibi tí wọ́n máa gbé ń ṣí omi táàpù òun wọ́n ní ibẹ̀ náà ló gbé lọ sí ìṣí tí ó ṣí omi ní láti fi wẹ̀ ìyún ìyàwó ti ṣe can ẹni ọdún mẹ́rìnléní ogún wọn níbẹ̀ ní iná gbégbé ṣùgbọ́n ọkọ rẹ̀ òun ò tètè mọ̀ nígbà tó fẹ́ sáré dóòlà ẹ̀mí rẹ̀ tọkọ náà débẹ̀ pé kó dòla ẹ̀mí ìyàwó lọkọ náà bá tún gan mọ́ iná pẹ̀lú ìyàwó ẹ̀ hmm. báwọn méjèèjì bí náà mà ṣe gbé wọn tí wọ́n kú papọ̀ rèé wọ́n sì ní wọ́n ṣe ìyàwó tán kí wọ́n parí ọ́nímù kan darí sílé ni o ìdé tí wọ́n ò dé sílé lẹ́yìn ọ́nímù nílé wọn iná nìkan bọ́ kì í ṣẹlẹ̀ lẹ́yìn ìlú mà ẹni tí wàá ṣe ìkan kùgbù oníròyìn tó wà ń bẹ̀ òun náà fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pé tọ̀ àwọn ṣèwádìí lọ́tún lọ́sìn lóòótọ́ àti láti ọ̀dọ̀ àwọn tó wà lágbọ́nrin ti agbófinró wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé ẹnikẹ́ni ò pa wọ́n o àwọn méjèèjì ṣẹ̀ṣẹ̀ ṣọ́ ṣe ìyàwó tán ńṣe tí wọ́n ṣe ìyàwó tán ni wọ́n rìn ìrìn àjò fún ọ́nímù ọ́nímù tí wọ́n padà dé sínú ilé wọn padà ní South Africa ní ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ débi pé ìyàwó fẹ́ lọ wẹ̀ ń balùwẹ̀ iná gbé ń bẹ̀ ọkọ fẹ́ dóòlà ìyàwó rẹ̀ iná gbé ọkọ náà pọ̀ àwọn méjèèjì wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti jọ gbẹ́mìí ọ̀rọ̀ gbẹnu tọkọ sísọ kàhárù tọkọ tìyàwó lẹ́yìn ìgbà wọn darí dé láti ọ́nímù kí wọn iná in ló gbé àwọn méjèèjì ní balùwẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n kò fínfín o àbẹ́rẹ́ bó tún gbẹnu tọkọ sísọ. ìròyìn tó kọ sísọ náà ló mọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ tó ń dé sétí gbọ̀yìn láti ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta wọ́n ní ìtẹ̀síwájú báyìí òun náà lọ́pàá ìṣẹ́gun o ìròyìn tó kọ sísọ ọmọọmọ ṣe bẹ́ẹ̀ ọ̀ ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé ẹ̀ níṣe lọ̀rọ̀ màmá tó sísọ ìyọ̀n nípínlẹ̀ ọ̀ṣun mọ̀mọ́ ni nílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kódà ìròyìn ìrọ̀lẹ́ ayé ni o hmm. ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ọkọ sísọ pẹ̀lú bí mọ̀débìnrin léńjẹ léńjẹ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan bọ́ màmá ti ṣe ń ké gbàjarè tomijé tomijé lójú màmá ni ó ní ẹ̀ máa wò ó oyún rèǹde tọ́wọ́ à ń kún òun oyún oṣù méjì bó lòun ó ti ṣe máa gbé ká o pé bàbá òun tó bí ń lọ́mọ iná ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ pẹ̀lú bí ọ̀dọ́mọdébìnrin kan eléyìí ti ṣe mọdébìnrin léńjeléńje ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ pé ìlú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun náà ló fi ṣe ibùgbé òtún ti àwọn òbí rẹ̀ wọ́n ní ọ̀dọ́mọdébìnrin iná ló jẹ́ pé ẹjọ́ bàbá rẹ̀ tó bí nú tó bí gẹ́gẹ́ bí ọmọ iná lọ́mọ̀mọ̀ fi ń lọ káàkiri ipe bàbá ń mọ̀mọ̀ ti lọ́wọ́ nú ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ o bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ ipe làbárè kọ́ ṣàlàyé káwọn gbọ́ nígbà tí mọdébìnrin ìtí ọ̀tẹnubọ̀rọ̀ ó níbi bàbá àwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rèé o onígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní ní máa jágbe mọ́ níwájú ìyàwó rẹ̀ torí bàbá àwọn àtìyá àwọn ti kọra wọn ọ̀dọ̀ bàbá àwọn lòún sì ń gbé láti kékeré tí ìyá àwọn ti kọ bàbá àwọn oníṣẹ́wárí ìyàwó bàbá àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ oníṣẹ́jú rẹ̀ ni bàbá àwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn nǹkan bálabàla yìí o ó níbi tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé sàdédé lòun ò rí tí bàbá àwọn tí ọmọ sọ fún yín pé bóun bá ti ṣẹ̀ ipò òun bàbá àwọn wà máa pàṣẹ ipò ọ̀nà tóun ọgbà náà ọ̀nà tí ó yàtọ̀ ni o pé gbogbo àwọn aṣọ tó ń wọ àtàwọ̀ tẹ́lẹ̀ ipò ń gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ pé bọ́n ó ṣe fìbínú náà nu ọlọ́nà tí bàbá àwọn máa ń gbà náà nu pé bọ́ bá fẹ́ náà aṣọ tó ń wọ̀ sọ́rùn títí kan àwọ̀ tẹ́lẹ̀ pé ògo lo tu ọmọlúàbí lòun wà gẹ́gẹ́ bí obìnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún hmm. ó ní tó wọn kọ̀ọ̀kan máa bá bàbá àwọn fà pé òun ti dàgbà dádì ó ni bàbá ọmọ pé bóun ti ṣe nàánú bóun ti ṣe nàánú ìwò ògolo tó ní ó ní bàbá ọmọ kópa ti ẹbọ níwájú ìyàwó rẹ̀ tó jẹ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n tí kì í ṣe ìyá àwọn onígbọ̀ọ́yá lọ́ba tún bẹ̀rẹ̀ sí ní nawọ́jà wá sọ́dọ̀ òun o oníjọ́ka ló tiẹ̀ sọ pé bó ti ṣe wáyé òun nífẹ̀ẹ́ rẹ gidi gan bó ti ṣe jọ́mọ̀ òun pé yàrá àrùn iná ló sùn ó níbi ó tún ti bẹ̀rẹ̀ nu ó ní lòun ní dádì òun ò sùn yàrá yín rì òun ò tiẹ̀ lè sọ bóyá gbà tóun wà kéèké òun ti dàgbà báyìí ipe yàrá yín bíi bò onígbọ̀ọ́yá òun máa mọ̀mọ́ ní dádì ní bá ń sọ pé yàrá àwọn dandan lòun ó sùn o onígbà tí dáàdì ọ̀wọ́ àfitìpátì kúùkù mọ́ òun ó ní òun jà fitafita tó ń kígbe débi pé ẹni tó ìyàwó rẹ̀ gan yọ ọmọ gbọ́ ìyún nínú ilé tí ó sì rí nǹkan kan ṣe sí i ó ní nípasẹ̀ eléyìí bàbá tó bí nínú ó fi tìpátìkúùkù èèbò ń ṣeré yànkínyànkín ó ní nígbà tí èsì àbájáde yànkínyànkín tí ó wà á jáde ó lóun ti lóyún oṣù méjì báyìí o ó ní ká wá máa wo bí ọ̀rọ̀ wa kọ sísọ jùlọ sí o ó lóun ti ṣe ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí jamb ó ní tí ó sì jamb òun tóun sì páàsì ń bẹ̀ ó ní tóun sì jẹ́ pé ìrètí ti wà fún láti wọ ilé ẹ̀kọ́ gíga lọ́ọ́lọ́ báyìí wípé ètò ìmọ̀ ìjìnlẹ̀ nípa òfin ìyún lọ ipe ló ń fẹ́ wọlé fún oyún oṣù méjì ó sì ti wà ń kó òun rente báyìí o bàbá àwọn ló sì fún un lóyún òun ò sì lè máa gbóyún ìkáàkiri o nígbà tí ẹni tí wàá ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìyún nípínlẹ̀ ti Ọ̀ṣun tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ó ní a ti fi ìròyìn náà tó àwọn ọlọ́pàá létí ó ní àwọn sì ti ṣetán báyìí láti fi kélé òfin gbé bàbá ọmọ yìí o ìpè ìṣẹ̀lẹ̀ tọ́ṣẹlẹ̀ kò yẹ kó máa wáyé o ìyẹn ní àárín àwa tá a jẹ́ ọmọ èèyàn pé bó o lò bí ìyẹn bàbá yóò ti ṣe wáá mú ọmọ bíbí inú rẹ̀ tí ó wàá jò ní òfin tìpátìkú kò bá lájọṣepọ̀ bá ṣeré yànkínyànkín débi pé ọmọ òtí ẹ̀tún wá lóyún oṣù méje o ó láwọn wàá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá lórí ìṣẹ̀lẹ̀ náà o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. tọ omi ìtúkọ sísọ ẹjẹ àtúgbéra ìrìn àjò wọn ni erékeré lérí àmọ́ bí kóńdó èyí ó bí ikú ló mà bí láàrin àwọn ọ̀rẹ́ méjì kan arákùnrin kan ni wọ́n sọ ọdún mọ̀ pé orúkọ rẹ̀ ń jẹ́ alec augustino Braz ẹni ọdún méjìlélógún ní í ṣe ńlọ́mà ní ńlọ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó sì kọ ìwé láti gba ìwé àṣẹ àti ẹ̀tọ́ láti lè máa gbé ìbọn rìn tàbí yin ìbọn ní ìgbà tó bá ní ìpèníjà kan tàbí òmíì lábẹ́ òfin wọn òfin sì fi àyè gbà àmọ́ gbà tí ó padà ra ìbọn ìléwọ́ ìyún pistol ó ní ọ̀rẹ́ kan tí ṣe ẹni ọdún mọ́kàndínlógún ni ló bá ń bá ọ̀rẹ́ rẹ̀ ṣeré pé tó sórí ìbọn tó wà lọ́wọ́ òwe ó ń pààyàn kì í ṣe toy gun o kódà béèyàn bá wà láàrin ibi báyìí síbi báyìí iye mítà báyìí ni ìbọn òun lè fi rìn hmm. wọ́n ní èṣù tí ò nílé ó sì ń tàn wọ́n sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ kú bẹ́ẹ̀ làwọn náà ń tẹ̀lé ọ̀dà tó bá dàbí eré jẹ́ kí mi lọ sí orí òkè lé àwọn lókè ìwọ wà nísàlẹ̀ pátápátá kó wá jẹ́ kí n nà á sí ọwọ́ kó ń yìn kó rí bí ó ṣe rí wọ́n ní ó mọ̀ wípé kì í ṣe toy gun ìbọn gidi ni. láì ṣe fíìmù o wọ́n ní bí àwọn méjèèjì wọ́n máa ṣe fòde ṣọ̀kan nù ìyún náà bá lọ sísàlẹ̀ ó sì mú ìbọn òun lóòótọ́ ó mà jùlẹ̀ ìbọn tó lé ló ní ó lè rìn fún mítà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred meters nígbà tí yóò ju ìbọn sílẹ̀ lọ́wọ́ kan déédéé ọrùn ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ ń ló lọ dúró sí. tó ju ilé àbí tó yìn. ẹ ló tó ju ọwọ́ ẹ lẹ̀ hmm. àfi pàkó ó dún lọ́rùn ọ̀rẹ́ o ló bá di gbìn lẹ̀ láì ṣe fíìmù o wọ́n ní eré ni àwàdà ní ibẹ̀ wọ́n gbégbé dìgbàdìgbà ipe kí wọ́n gbé ọ̀rẹ́ rẹ̀ lọ sí ilé ìwòsàn láti lọ dóòlà ẹ̀mí ẹ̀ ìgbìyànjú láti dóòlà ẹ̀mí ẹ̀ ẹnu ẹ̀ ni wọ́n sì wà tó sì jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ń ló sì wà ọlọ́run nìkan ń ló lè là báyìí wọ́n ní kíápá ni wọ́n ti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tí iléeṣẹ́ ọlọ́pàá náà sì ti dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọ́n ní ẹ̀ka tó wà lákàtà ọ̀rọ̀ yìí ìyún ní woburn police station ní boston massachusetts ibẹ̀ gangan ni wọ́n gbé ẹjọ́ lọ ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ wọ́n béèrè pé bó o ló ṣe ṣẹlẹ̀ lóòótọ́ ó ní ọ̀rẹ́ òun ni tímọ́tímọ́ àwọn ọ̀jọ́ níjà òun sọ fún ni pé òun ti gba ìwé àṣẹ láti lè yìnbọn tóun bá ní ìpèníjà kan hmm. pẹ̀lú àwọn ọ̀daràn èèyàn òun sì sọ fún mi pé ìbọn ìbò ṣe rí orí kónkúlù yìí o ó lè rìn ní mítà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta hmm. eré ni àwàdà ni làwọn fi ń ṣeré pé ọ̀dà kó lọ síbẹ̀ òkú rí ó nígbà tóun sì yìn bẹ́ẹ̀ pé kó lè mọ̀ pé lóòótọ́ ni ìbọn òun rìn ni òun ọ̀mọ̀ pé ó jẹ́ nǹkan tó lè gba ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ rẹ̀ kò tí ì sáyé o n ò sì tí ì fìdí rẹ̀ múlẹ̀ bó tí ì kú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló sì wà kíápá ń làwọn iléeṣẹ́ ọlọ́pàá lábẹ́ ẹni tí í ṣe ọ̀gá wọn Caliber Smith ó ní ìbọn tó wà lọ́wọ́ rẹ̀ ní kíá mọ́sá ẹ ìwé àṣẹ tó gbà láti máa lè fi lo ìbọn hmm. ìbọn tó sì wà lọ́wọ́ rẹ̀ náà ẹ á padà lójú ọgán alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ yíyún Chief Robert Rufo òun náà ti gba ìbọn òun pẹ̀lú àṣẹ tí wọ́n pa fún ọ̀rọ̀ gbẹnu tán o ọ̀rẹ́ fi ìbọn dán ìgbàgbọ́ <laughs> ọ̀rẹ́ rẹ̀ wò yí pé ìbọn tó wà lọ́wọ́ mi kì í ṣe tọ́ ganu o ó lè rìn ju ọ̀kadà lọ ọ̀fọ̀ òyìnbó ọmọ ajíjà lóòjọ́ ni ó sì na àṣàláìlù sí ọ̀rẹ́ rẹ̀ ní ọwọ́ ọrùn látòrí ọ́fùṣíà lókè sí ilẹ̀ ọ̀rẹ́ rẹ̀ gbókìtì ògèdèǹgbé o àmọ́ kò tí ì kú tán ọlọ́run ní jókòó o. àmì o ìròyìn tó ọkà táwọn ọmọ fẹ́ béèrè béèrè ká kí ló dé táwọn èèyàn kọjá pé bí wọ́n bá yó táwọn ọmọ wa bẹ́kùnbẹ́kùn. Ah, láì ṣe pé à ń ṣe fíìmù. erékeré náà lérí àkèré èèyàn máa ń dandan kó dánwò kó bá a lè mọ̀ yìí pé ẹ̀kọ́ burúkú ló wà ń bẹ̀ ni ńgbò ti dánwò ó ti jẹ́kọ̀ fún ẹlòmíì. ọkàn sísọ. jẹ́ wá tún ju eléyìí mọ́ ọ̀rọ̀ eléyìí náà tún ṣe bẹ́ẹ̀ kárìláyé àdìsá ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó mà tún kọ sísọ ẹnìkan rèé tí í ṣe pító níjọ Pentecostal ní Àsàbà nípínlẹ̀ Delta ni wọ́n máa fi ẹ̀sùn kàn báyìí pé ọmọ oṣù mọ́kàndínlógún ìyún ọdún kan àtòṣù ah kábíyèsí ọlọ́run gẹ́gẹ́ bí àjọ kan táwọn náà ń jà fún ẹ̀tọ́ ìlú Center for Basic Right Protection and Accountability Campaign ìní wọn máa gbé ọ̀rọ̀ náà kalẹ̀ pé lọ́jọ́ ṣẹ́gun Tuesday ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún tá a wà ń bẹ̀ tí í ṣe òní gangan ni wọ́n gbé ọ̀rọ̀ wípé àwọn ò ní fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú ọ̀rọ̀ yìí o ìyáàfin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Cindy ọmọ rẹ̀ ńlọmọ oṣù mọ́kàndínlógún yìí ìyáàfin Cindy yìí sì rèé àbúrò rẹ̀ ni assistant pastor yìí fẹ́ wọ́n wá lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n lọ kí àbúrò tiẹ̀ tí í ṣe hmm. ìyàwó pító níbi tí wọ́n gbé ń bá ọmọ ṣeré tí wọ́n pajúdà yìí pé ọmọ sì ṣeré ó wà lọ́dọ̀ pító wọ́n jọ ń ṣeré o ibẹ̀ mà ní pító ti ṣèṣekúṣe hmm. pẹ̀lú ọmọ oṣù mẹ́sàn-án ẹni agbójú òkùnlé. kò kúkú jẹ́ ẹni àgbà. arrest my case. jákàn jákàn sáwọn èèyàn wa kí wọ́n bá wa dá sí ìròyìn tọkọ sísọ. zero eight zero three three two two one zero seven nine tàbí zero nine zero seven eight zero zero one zero seven nine ńlá àwọn ojú òpó tẹ́ láǹfààní láti bá a dá sí ètò. bàbá káṣe ká mọ̀ kọ́ yìí. hello. ó rebete ni o ẹ tó pè wá. bẹ́ẹ̀ bá ti ń pè wọlé ẹ máa yí rédíò yín sílẹ̀ etí kì í gbéjì. hello. ẹ bá a gbóhùn sókè sá. orúkọ yín o àti ibi tẹ́ ẹ ti ń pè. wàhálà ọlọ́wọ́ fà lọ́wọ́ àwọn fúlàní pààyàn-pààyàn ìwọ̀n yìí ti dáradára mọ́ o ah, nígbà tí èèyàn bá ń lọ láti bá ń lọ láti lọ ṣe nǹkan tó fẹ́ jẹ pẹ̀lú àwọn ẹbí ẹ̀ lọ́jọ́ pé ẹ̀rú fúlàní yóò máa bàyàn nínú oko ọlọ́wọ́ o. àmì o ẹ sọ pé fúlàní pààyàn-pààyàn èèyàn dáadáa wà èèyàn burúkú sì wà ẹ lára àwọn tó afurasí ọ̀daràn nínú wọn hmm, bó kò ní bàjẹ́ ṣé o yóò ṣeé ṣe. hello. hello ẹ mà káàtó sá. yes sir ẹ bá gbóhùn sókè o ó kọ yín àti bẹ́ẹ̀ pé. o máa kẹ́ ẹ̀yin atọ́kùn wa náà lágbọ́ ọlọ́ ẹ̀ ní sẹ́dúgbò bí ọ̀wọ̀. àmì o. orúkọ tèmi ni aláwùjọ ọ̀pọ̀ láti kọ́ ọ́rẹ́ àgbẹ̀lọba. ilé ìtẹ́mi fẹ́ dá sí òun náà ní ti àwọn tọkọtaya tí iná gbé kọ́lọ́n kó fọ̀rùn kẹwọ́ kọ́lọ́n kó forí jì wá o. ẹ wà rí bàbá kúbà dojú dì tó wá ń bá ọmọ ẹ tó ń bá ní àjọṣepọ̀ ẹni bá ti wà nílò ìyá ilé báyìí hmm. ọlọ́run kó gbà wá ń bẹ́ o ọlọ́run kó là wá o. àdúrà náà la nílò lórílẹ̀‐èdè. ó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run bá nìkan ló lè fi fún ni èyí ó fi fún òní dìbàjẹ́ àlékún oore táwọn béèrè fún ọlọ́run ó ṣe fún wa bí iṣẹ́ wa bá ṣe fi hàn ta bó bá dago márùn-ún nírọ̀lẹ́ òní ẹjẹ́ àtúnjọ pàdé lórí ètò ta pè ní Miliki Express títí ìgbà náà lálọ́ olú àpòkù tó hu ọ̀tún míì tó ń bọ̀ tẹ́ẹ̀tún lórí ọ̀fẹ́ láti gbọ́ lónìí náà ni kò ní í dọ̀la Samuel gbèsàbí lóko tèmi DJ Lovelat lẹ́ o ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. Tokolo wọn bá ń sá tẹ́wọ́. kọ̀ọ̀kan lọ́wọ́ ọba ni. orílẹ̀-èdè wa nàìjíríà ó solution o. àwọn ọmọ kéékèèké wọn ké kí ló dé tí ìpọ́njú orílẹ̀-èdè wa nàìjíríà ó fẹ́ solution o. ẹ̀gbọ́n gbogbo èèyàn ọ̀rọ̀ ló dé ká gbé wò orílẹ̀-èdè wa nàìjíríà ó fẹ́ solution o. àwọn ọmọ kéékèèké wọn ké kí ló dé tí ìyà ìpọ́jù orílẹ̀-èdè wa nàìjíríà ó fẹ́ solution o. àlàyé sọ. àwọn solution ohun gbogbo tó dojúrú ká sọ̀rọ̀ sókè àtọ̀ bíi mc murphy káyé lè rojú o àwọn ọmọ kéékèèké wọ́n ké kí ló dé tí ìyá yìí pọ̀ jù orílẹ̀-èdè wa nàìjíríà ń fẹ́ solution o. dànù more, ọmọ. àwọn ọmọ kékèké wọn ké.